哎，再见再见，我了不起。 ẹgbẹ́ pa àá bàbá abdulrasaq ní náà ń ti kọjú. ẹ wá gbà mí níṣẹ́ ni mo kàn ń pààrọ̀ iléèwé rẹ̀ bí ẹni pààrọ̀ aṣọ ni. àmọ́ ah, wulẹ̀ làágùn jìnnà iléèwé almadina international college ti dr fadil abiola alimam ṣe àgbékalẹ̀ rẹ̀ tó tún jẹ́ ẹ̀ka alisuna walijọma ibẹ̀ ló lè mú ọmọ rẹ lọ. ẹ ẹ èwo la ìsìn mu lọ. nǹkan tí iléèwé almadina tó fi wá tayọ ẹgbẹ́ rẹ̀ ni pé àyíká iléèwé wọn dùn wò dùn rí àwọn olùkọ́ wọn dáńtọ́ lẹ́nu kódà ìlànà òde òní òun náà ni wọ́n fi ń kó àwọn akẹ́kọ̀ọ́ wọn. sábà ń bá rí bẹ̀ tó ní wípé wọ́n tún kọ́ wọn ní ìmọ̀ àlùkùránì tó ń ti èdè lárúbáw wa tí ó sì dáńtọ́ lẹ́nu wọn dáadáa. Dádì èmi kú tí mo ní kó mo fẹ́ lọ náà nìyẹn. Ilé ìwé Àgbàdínà International College wà ní Whitemark ní agbègbè Ìlúdò Testing Ground, Òṣogbo, ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ tún lè pè wọ́n sórí nọ́mbà yìí oh oh one six 6164 àti 0706 623 1687. Almadina International College, ilé ẹ̀kọ́ tó mú ìmọ̀ àti ẹ̀sìn lọ nínú àwọn akẹ́kọ̀ọ́ wọn. Alhamdulillahi Rabbil Alamin. وصلى الله وسلم على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ ní àná ìta ń ṣe àlàyé tá ń yànnà ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ jákà zakatul fitr àwọ́bọ̀ sí kókó mìíràn nínú àwọn àlàyé ṣẹ̀ríà tó wá lórí ọ̀rọ̀ zakatul fitr o hmm, náà ni wípé tàbáníká yọ zakatul fitr sí gbogbo oúnjẹ lé wa láàfíyọ́ ni hmm. táwa náà wà ní rí nǹkan tá jẹ mọ́ ni hmm. àbí kóró ẹ̀wà kan kóró ráìsì kan láàfi yọ́ ni tí ó wà ní sàǹfàní fẹ́ntà yọ́ fún hmm. ẹwà lọ wo sẹ̀rẹ́ Islam ó wà lágbèdè méjì hmm. ó sò dí wọn táyọ tí ó ní kó bá wa táyọ ó sò dí wọn táyọ tí ó sàǹfàní fẹ́ntà bá yọ fún hmm. ẹwà jẹ́ sí pé ànábì wa àwọn náà ni wọ́n gbé jáde fún wọn hadith láyìí wọ́n ní ànábì fọ́rọ̀dọ̀ zakat alfitri sọ́ọ̀án fọ́rọ̀dọ̀ zakat alfitri sọ́ọ̀án wọ́n ní ànábì ní zakat alfitri jákà yẹn ọ̀ràn yẹn ní kẹ́ yọ ṣùgbọ́n dídín tẹ́ yẹn tí ó ní kópa lára báyìí hmm. tí ó sì sàǹfààní fáwọn tẹ́ fún mọ̀ wá ní déédé òsùn ànábì mọ́ sọ́ọ̀án ẹ̀kùn mẹ́rin ẹ̀kún ọwọ́ wa mélòó ẹ̀kún ọwọ́ wa méjèèjì mẹ́rin dáàmà sí múdù mẹ́rin wọ́n ní kí ni múdù gangan o náà ni ẹ̀kún ọwọ́ àtẹ́lẹwọ́ wa méjèèjì kìí jẹ́ tó jẹ́ sí pé ọwọ́ ẹ̀fẹ́ ju hmm. ẹwà ní ìsìlámù tí ó fífọ́ ẹni tó fẹ́ yọ tó sì fi ẹni tí a fẹ́ yọ fún ni tẹ́bálẹ́ni tó wẹ̀ tóbi jù ní ká yọ yóò yọ tó wẹ̀ kéré jù ẹ̀tẹ̀bí ní kọ́ wá yọ yóò kò bẹ́ẹ̀ tá yọ fún ṣùgbọ́n kí ni nǹkan náà dédé sí pé ọwọ́ kéré jù àwọn a lò láti fi mẹ́rin ní ká yọ ni ó náà gẹ́gẹ́ bí àkókò tá a wà yìí àwọn èèyàn fẹ́ ma mọ́dù ṣùgbọ́n ẹlọ́wọ́ yusuf islam ìrọ̀rùn islam bó ṣe wà èyí yóò sì jẹ́kọ̀ fún gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin mùsùlùmí tó jẹ́ sí pípẹ́ tó yọ jákà ẹ̀ẹ́ta ma lọ bá lè máa mú dàdá ní pé ẹbá mú múdú ẹ̀yá wa ní múdú ọ̀wọ̀ ní problem anábì sọ pé ẹ̀sìn islam gbogbo ayé ni Eh, ètí pé àwa ọ̀sẹ̀ lárúbáwà wọ̀ ọ̀nà múdù ń jẹ́ ọ̀ ẹ̀ẹ́dọ́ sá mọ́wọ́ rẹ̀ ẹ̀ẹ́tọ́ hmm. eh, bá ti mọ́wọ́ rẹ̀ alhamdulillah a sì dùgbẹ́ fọ́lọ́n pé gbogbo èèyàn lè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lọ́wọ́ kìí sí pá lọ́mọ rẹ̀ ń ti ọwọ́ hmm, eh, ọwọ́ rẹ̀ ló fi bù ló fi jẹ́ sí pé ìrọ̀rùn lẹ̀sìn Islam hmm. ìwọ tó fẹ́ yọjá kà tó ń sẹ̀sẹ̀ rìn kiri ìwọ lọ́mọ tó rí tó bá ti mọ mójú tó sì rí mójú ọ̀sá mọ́wọ́ rẹ̀ ó sì mọ́wọ́ àwọn míì náà ó sì mọ̀ pé ọwọ́ rẹ kò tóbi jù àbí tàbí kò kéré jù ẹ̀hẹ́n bisimilà kó ti bọ́nú tó fẹ́ yọ kọ wọn mẹ́rin lórí kan bẹ́ẹ̀ ni ló jẹ́ sí pé ilé wọn lọ dáa jù ká tó máa sàwọn èèyàn kílò ẹgbẹ́ kílò báyìí ni kílò báyìí ni bígbàtà tó mú wọn jìnà ni hmm. àwọn Yorùbá máa ń sọ pé ń dá àwọn wá lọ Sókótó bẹ́ẹ̀ ni kílò àwọn wá mú dù káàkiri mọ́ àwọn ti tó ọlẹ̀ pé ẹkùn wọ́ mẹ́rin náà ni tó nípa báyìí dédé ń táyọ̀ fún jákànú àwọn alẹ́fẹ́ tí ó sọ wípé arádẹ̀ mi mi fẹ́ yọ jù bẹ́ẹ̀ lọ ó lè yọ tó bá yọ jù bẹ́ẹ̀ lọ sàárà lọ sí kíni àdíṣà àbíṣà ẹ̀ radiyallahu ta'ala anhum òun náà sọ pé kunna nukhriju zakat al-fitri sa'an min ta'amin aw sa'an min sha'irin aw sa'an min tamr aw sa'an min aqt aw sa'an min zabib wọ́n ka oríṣiríṣi oúnjẹ fún wa gbogbo oúnjẹ tí wọ́n kà fún wa yìí kò sí ìdáwà ń jẹ lọ́dọ̀ wa nígbà tó bẹ̀rẹ̀ gọ̀pọ̀ ìdáni ẹnìkan ò lè jẹ déètì lọ́dọ̀ àkókò ń jẹun ẹ máa fọ́n déètì ní ìsìn ọ̀pọ̀ fẹ́ fi parí ìran déètì lọ́dọ̀ wa ìran bisikíìtì lákàkún ìran súwìtì lákàkún ìran ẹ̀pà jíjẹ náà lákàkún so nípa báyìí àwọn nǹkan tó jó lọ́dọ̀ wa táwa gámọ̀ bó ń jẹ ni tó jẹ́ sí pé bí o bàbá rí àbí haúsá bá rí àbí ìgbò bá rí àbí èèyàn dúdú bá rí tó tún sókòtò ẹ̀tù ni pé oúnjẹ mórí ẹ̀hẹ́n ẹ̀hẹ́n náà ní ká yọ so nípa báyìí nígbàtí kan náà àwọn ẹlẹ́kọ̀ọ́ tó jẹ́ àwọn wọ́n fẹ́ túmọ̀ pé kí lọ́bà tí wọ́n fi sọ ní múdù ní hmm. múdù múdù múdù múdù dáwọn èdè lárúbáwá ni wọ́n ní bí a ń yà múdà rọ́júlù yàdà èyí fàyẹ́mùláhù kàfẹ́ ìhìtọ̀ àmà bí a ń yà múdà rọ́júlù yàdáyìí kí èèyàn na ọwọ́ rẹ̀ méjì yàmúdù bẹ̀rẹ̀ ti múmúdù hmm. ọmọdà rẹ̀ ọ̀tẹ́ ọ̀tẹ́ síbẹ̀ ó rí pín tó afẹ́ fi bù náà àtẹ́ àti méjèèjì kó ra wọn báyìí àwọn àfi bù sókè ó rí pọ́ ọ̀tẹ́ náà nù ẹni tí ó bù nǹkan náwọ́ rẹ̀ náà ni hmm. ẹni kí n káwọ́ kòkó fún ẹgbẹ́ bù nǹkan tó nípa báyìí wọ́n ní tọ́fà tí wọ́n fi ń pè ní mọ́dùn náà ẹ̀kọ́ mìíràn tàbí fẹ́ kó torí àkókò wa náà ni wọ́kùtù ìfẹ́rájì zakat wọ́kùtò ìkọ̀rọ̀dì zaka àkókò tó yẹ ká yọ zakatul fitr àkókò tí gbogbo onímọ̀ gan-an kò sí tí ò sí apá kankan lọ́dọ̀ gbogbo àwọn àfáà kùránì náà sì ti gbé gbèdékèlé òun náà ní tọ́ ọgbó nínú ẹ̀kọ́ tó rí kọjá pé ọlọ́run bá sọ pé kọ́dẹ̀ afúláhà máa tàzákà wàdákà ààyà yẹn fi wáyé pé ààyọ jákà ní nítòsí ìgbà tá a bá ń lọ ìdì hmm, ààyọ lẹ́yìn ìgbà tá a bá ti ìdì ó fi yá pé gẹ́gẹ́ bí dáadáa ṣe pọ̀ ń bẹ̀ tó tí nǹkan bá pọ̀ sí dáadáa bá wà ń bẹ̀ dáadáa ó tún máa ju dáadáa lọ níbẹ̀ ṣùgbọ́n tí dáadáa ọ̀bá pọ̀ ń bẹ̀ ẹ̀yọ kan náà lọ máa rí nígbàtí ẹ̀sìn Islam ní dáadáa tọ́pọ̀ ní gbogbo aspect tá a fi máa ń sì jọsìn fọ́lọ́run ọba àwa tún ní dáadáa tọ́pọ̀ nínú bá ṣe yọ zakato nípa àkókò rẹ̀ ẹ ká lọ mọ̀ wípé yíyọ zakato fẹ́tẹ̀rẹ̀ yìí ó ní àkókò méjì àkókò àkọ́kọ́ oná ni àkókò tó dáa jù mm, eh, eh, yóò wà máa bẹ̀rẹ̀ ní ngoro bí ṣamsi lẹ́yìn látàrí àyídí ìlàdà àyídí yóò máa bẹ̀rẹ̀ tí ọba jẹ́ pé ọ̀la lọ́dún alẹ́ òní yìí tá a máa bá ti kí mágóríbì tán ọbẹ̀rẹ̀ nù wà parí títí kírun eh, àkókò tó dáa jù nù mm. wọ́n á tún lọ mọ̀ pé àkókò tó dáa jù oyin náà ìkan tún wà tó tún dáa jù náà mm, a ní láti máa yọ zakatul fitr àkókò tó dáa nìyẹn títí tí ó fi dà síkò èyí àkókò kan tó wá ń bẹ́mẹ̀ tó tún dáa jùlọ ń bẹ́ òun náà ni lẹ́yìn sọ̀látòlù fàjírí lẹ́yìn àsùnbọ̀ ọjọ́ ọdún títí tí ó fi di àkókò dákẹrùn yìí ti bẹ́ẹ̀ ẹ̀rí pé àkókò ní ìdí tí a ti lọ pákòkò yẹn lọ dáa jù òun náà ni pé wọ́n fẹ́ nù sẹ̀rẹ́ àìsílámù tí ìjọsìn bá dàpọ̀ mọ́ ìjọsìn àmàmà dáa púpọ̀ ẹ̀pẹ̀ ọ̀nkásùn bá àtọ́ báyìí ó sì yọ ó sàn tó bó sí yọ náà ó ti ń lọ sọ́nà ìjọsìn ó jẹ́ ìmọ̀ra àwọn ènìyàn àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ nìyẹn so bákan náà àkókò nì yóò jẹ́ àkókò tó jẹ́ sí pé ẹlòmíì ti rò pé tó ẹjá sálọ yìí aláìní aláìní ẹsẹ́jà lọ àkúmọ̀ bí ó ṣe ibi tẹ́ ti lọ lójú ọ̀nà lọ́ba ara fara sọ pé wà ó gbà gbà lọ́ba gbà ẹ̀rí pé orí òjijì lọ́ba ni Eh, ìdùnnú tí ó bá ilé òun ó yàtọ̀ sí ìdùnnú tí ó bá ẹni tẹ́pẹ́ ti gbóúnjẹ látànà kalẹ̀ mm, eh, yóò ti yọ ń gbà tọ́gbà nì pé inú òun dùn kún òun lóúnjẹ tó máa ṣùgbọ́n tó bá kan tó àkókò tí dáa jù zakata ẹ̀kílẹ̀ rí wa lórí àwọn náà ni àdíjọ ẹgbẹ́ fáwọn bàbá sallallahu alaihi wa sallam zakata al-fitr wa amara an tu'adda qabla khuruji an-nas wa amara an tu'adda qabla khuruji an-nas ila as-salah ah, bẹ́ẹ̀ eléyìn ẹ̀bá ni bílẹ̀ yẹn ti wà nù ní tàbá fẹ́ gba hmm. zakata al هنا قبل العيد بيوم أو يومين قبل العيد بيوم أو يومين تلقى يعني صحابة النبي رضي الله تعالى عنه آه، كانوا يعطون المساكين كانوا يعطون المساكين قبل الفطر بيوم أو يومين قبل الفطر بيوم أو يومين فكان إجماعا منهم فكان إجماعا منهم آه بين يوم ma jẹ́ آه، أو a lè أو ní àwẹ́kù méjì àwẹ́kẹ́yọkan ẹni pé on twenty eight àti twenty nine àlèwà yọ lọ ní twenty nine àlèwà ní twenty eight tò hmm. eh, nípa báyìí àlèyọ́ ń bà náà hmm. eh, a ṣe rí wípé ìrọ̀rùn kan tún lélé ìjẹ fún wa ẹ̀rì bí eh, àkókò tàà fi lè yọ jákà ó ti fẹ́ ìtọ́jọ́ mẹ́ta wà ní hmm, ah, ah, irú òsìwò ni wá ń ta ìwọ mùsùlùmí tó wà ní rí jákà ẹ̀kúnwọ́ mẹ́rin yọ jáde fórí rẹ̀ nìkan Eh, odidi ọjọ́ mẹ́ta ọ̀wà lè rí ẹ̀kúnwọ́ oúnjẹ mẹ́rin eh, ò lè rí mú jáde tó ilé ìrọ̀rùn ìjọjẹ́ fún náà ẹ̀kọ́ mẹ́rin tàbí fẹ́ kọ́ ní ìjókòó tí ní òun náà ni liman tó ọ̀tọ̀ sadaqatul fitr eh, bàbá láàrin ọjáka àrin ọjáka sáàfi dọ́rẹ̀ ẹni àbáfi wójú rẹ̀ àbáfi dánà ní àwọn òwúlá fún àwákálọ̀ ànábìnrin àti sàlàyé ما تنسى اي الزكاة الفطر فوا انه حديث عبد الله بن عباس عن ابن عباس رضي الله عنه وان فرض رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر زكاة الفطر طهرة للصائم طهرة للصائم من اللغو والرفث من اللغو والرفث وطعمة للمساكين وطعمة للمساكين ìparí ẹ̀ زكاة الفطر ó ما ẹ̀ zakatul fitr ta ni ẹ máa ìjàlẹ̀ èyí náà fi máa sọ̀rọ̀ ń parí wípé àìfowó yọ jaka ọ̀tọ́ ọmọtún lè masakin oúnjẹ oúnjẹ táwọn aláìní ọjẹ náà wọ́n ní kọ́ máa jọ oúnjẹ fáláìní Islam dá púpọ̀ yàmá lẹ́sìn wo lọ pàtàkì kọ́mọ èèyàn jẹun kúrì nǹkan jẹ àti ìmọ̀jẹ̀ sí ìsìláàmù lọ àwọn ibi tí ìsìláàmù gbé bá ṣe máa bá láìní sí ọmọ pọ̀ gánà ṣẹ̀ríà òrìkà ń bẹ̀ lórí inú hajj ọwà ń bẹ̀ nù hajj bí wọn bá búra tó bá fẹ́ tán bọ́ bá jẹ́pọ̀ bá jáwẹ̀ tó jẹ́ sí pé aláìlégbà àwẹ̀ ni ọ́ tó jẹ́ sí pé arúgbó ni ọ́ wọn ló ṣe fi bíyà fi bíyà àwọn òbí ọlọ́run òbí kọ́ ọmọ náà sílà nítorí ti fídíà ni ọmọ ọgbọ̀n àwọn èèyàn ni Allahu akbar tó bá jẹ́ mùsùlùmí tó bá máa yàn bọ́ ọ̀gbádùn ìsìláàmù rẹ̀ dáadáa ìsìláàmù lọ kọ́yàn bí yẹn ti bọ́ yẹn jù Eh, bí àbáwá jẹ́ mùsùlùmí tí ọmọ èèyàn tọ́jú ẹ̀sọ́ fún pé kò sí islam dáadáa lórí eh, gbogbo ọ̀nà tí ọmọ gbà bí ẹ̀ sí bọ́ọ̀yàn gbogbo ẹ̀ ló ti wà ń bẹ̀ náà àwọn ẹ̀kọ́ kan bẹ lára pé afẹ́ fáláyìn ní jákà yìí ẹ̀rọ ìsìn mẹ́wọ̀n wòye pé jákà yìí nìkan náà ni ọwọ́ mẹ́rin aláìní títí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ mi tó mẹ́wàá tàwa ni ń fún mi ọwọ́ mẹ́rin bò ní ìdíwá sí sáwá lè fún orí kan káfáláìní tó ju orí kan lọ bí hmm. ìdáhùn ní pé o lè fún orí kan jáka orí kan ó lè ha fún ẹni tí ó ju orí kan lọ so yíwa bá ní bẹ́ẹ̀ náà sì ni tí èèyàn bá pọ̀ èèyàn mẹ́wàá bẹ́yà fámílì rẹ̀ èèyàn mẹ́wàá ní ẹfẹ́ jáka ẹ lè fáláìní kàbákanà hmm. sọ̀rọ̀ pé opposite tí mo sọ̀rọ̀ èèyàn tó pọ̀ ó lè yọ jáka rẹ̀ tí ó pọ̀ tí ó lọ gbé fáláì nìkan mm. ah, bẹ́ẹ̀ náà sí ni èèyàn kan soso ó lè pín jáka rẹ̀ fún kíni fáláì ní tó ah, torí wípé bí kọ̀ǹdíṣàn bá ti rí ni mm. láti máa ṣe náà ẹ̀kọ́ mìíràn tàbí fẹ́ wọ náà nínú ẹ̀kọ́ tó náà ni ìfọ́rọ́jù qimati zakat al-fitr ǹjẹ́ láàlè fowó yọ jákàrí la yajuzu zalik hmm, ah, lẹ́tọ̀ àti ṣe bẹ́ẹ̀ ah, eh, eh. torí pé àwọn nǹkan tí ó fàtà àfilẹ́ lẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ pọ̀ torí pé owó ń bẹ láyé ànábì sallallahu alaihi wasallam eh, tó ti bẹ́ẹ̀ owó oúnjẹ ni wọ́n fi yọ hmm. Hmm, àwọn sàábà ànábì nígbà táwọn náà tó dé lẹ́yìn ànábì owó ń bẹ wọ́n ti bẹ́ oúnjẹ ni wọ́n fi yọ ìkànnà àwọn ìmọ́mù àgbà ìmọ́mù Ahmad ó ní láyé ọ̀tọ́lù kíìmà èyí fún wọn lówó èyí fún yẹn ní válù zakato lupiters hmm. àwọn ìyàwó sọ fún pé kí laláhó ọmọ ìyàfòlò wọ́n láwọn kánmà wọ́n gbérú mọ́s káàkiri wọ́n gbàdó káàkiri pé ọmọ rúgbìn Abdulaziz kánà yá kọ́dọ̀ kíìmà wípé ìkànnà àwọn àlífà àwọn ah, ká máa fowó owó yọ hmm. wọ́n lọ yọ̀ǹda pẹ̀lú wọn gbà wá látọ̀dọ̀ ọmọbìnrin abdulaziz lóòótọ́ ṣùgbọ́n kọ́lá قال الإمام أحمد رضي يدعون قول رسول الله صلى الله عليه وسلم ويقولون قال فلان ويقولون قال فلان ها اف يور النبي لا ما في لقد صلى الله عليه وسلم كان جمهور من ابل عزيز من كان النبي بعد صلى الله عليه وسلم النبي واسن كيف فرض رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم زكاه الفطر ema yo jakan ko ke ema yo value jakan ce àwọn oúnjẹ tá a máa ń fi yọ jákàn hmm, ah, gẹ́gẹ́ àwọn náà ti mọ̀ pé oúnjẹ tó dá lè jẹ náà lẹ́yẹ ká fi yọ oúnjẹ tó wà available hmm. láwùjọ náà lẹ̀ fi yọ játa torí pé èròǹgbà ṣẹ̀ríà ni pé ká mú ìdùnnú sí ọkàn aláìní ìdí hmm. wà lọ sókò àà yọ ẹ̀yìn wá ẹ̀yìn tó ọmọ ẹ̀yìn wà yọ ẹ̀yìn wá wà pé ẹ̀yìn pé oúnjẹ ah, lẹ́yìn náà eh, àwọn fáwọn èèyàn pé máa eh, àgbà eh, àràn lọ́wọ́ bẹ́ẹ̀ tàbí ká lọ kó ìkùrọ̀ wá ah, ah. ẹ̀yìn máa jẹ́ oúnjẹ náà náà Hmm. gbogbo àwọn kan wọ̀nyí àgbọ́dọ̀ jìnà sí torí pé èròǹgbà ṣẹ̀rẹ́ àìsìláàmù ní pé láti fi ìdùnnà sínú ọkàn aláìní hmm. ìdíwó láti kó sínú wàhálà ayé hmm. náà oúnjẹ kan wá ń bẹ láyé nìsìn torí pé hadisi kan bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ́sí hadisi àbí sàrẹ́ ìdíkọ̀dẹ̀rẹ́ ọ̀gẹ̀ wà ní àkàdíẹ̀ lẹ́ẹ̀kan ó ní kún náà ní kòríjù ha fi zamani nabi sallallahu alaihi wasallam sọ́ọ̀ min tọ́àn. sọ́ọ̀ ní يعني النبي صلى الله عليه وسلم وذكر كان طعامنا التمر وكان طعامنا التمر والشعير والزبيب والأقط والشعير والزبيب والأقط آه، آه، آه، أبو سعيد الخدري رضي الله تعالى عنه وني ما تابع ونجلا فيه làfíyọ́ لأي ونجيوه ọ ah, wá sálàyé irú oúnjẹ táwa máa jẹ so irú oúnjẹ táwa náà ń jẹ lákòókò yìí nínú àwọn oúnjẹ tó gbalé gboko jù lákòókò táwa tó tó ráìsì kò sí bọ́ ọba fún èèyàn lẹ́wà ó gbìyànjú eh, ṣùgbọ́n wàhálà tí ó sì ń lẹ́pọ̀ jù sí ráìsì lọ eh, ráìsì ní fálù tó eh, nípa báyìí jẹ́lá lè fi ráìsì ọjà àwọn onímọ̀ ní kódà ọ́fẹ́ dábẹ̀rẹ̀ pé òǹkan lọ́fẹ́ dájú lákòókò sí tóró hmm, eh, ló ń jẹ gbogbo ayé eh, kìí sí èèyàn dúdú nìkan ní jẹ kìí sí àpapà nìkan ní jẹ kódà àwọn ìyá arúgbó wọn mọ̀tí ráìsì púpọ̀ àwọn bàbá àgbà wọ́n dìbò fún ráìsì hmm. eh, ráìsì ni ò ráìsì lábẹ́ jẹ ráìsì náà tó nípa báyìí onúnjẹ tó gbalé gbogbo jù hmm. ẹ̀yẹ́jẹ́ bí hadith àkàrẹ́ kan látọ̀dọ̀ Abu Sa'idi nípa báyìí eléyìí ni díẹ̀ nínú àwọn oúnjẹ tí a lè wa pé oúnjẹ la gbọ́dọ̀ fi yọ ọ́ ìjà àkàbò oyọ̀ torí pọ́lọ̀wọ̀n bá pàwà láti pé ká tẹ̀lé ànábì tó ìsùn pàwà láti pé tẹ́ bá yapa ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ọ̀bá yíya ẹni ẹ̀padà sọ́dọ̀ ànábì ìtànàzàtún fi ṣe ń farudú ìlọ́lá فردوا إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا آية يفين يوعيك بتاباتي يا قوينو nínú àwọn nǹkan nínú òfin Islam bí bá àwọn kan ní ká fowó yọ wọ́n nítorí pé owó ni yọ́ ṣàǹfààní jù fún aláìní tí wọ́n sì mọ̀ pé aláìní èyí owó hmm. oúnjẹ ni a máa yó nípa rẹ̀ hmm. ah, tó bá fún aláìní lówó náà tó bá jẹ́ sí pé ọgbòwó báyìí tó fi sápò èyàn lọ bá wọn tẹ́ ń tọrọ agbẹ̀nì tó bá fún ní oúnjẹ lónìí tó tún di lọ́la tó tún gbé ráìsì àbọ̀ kan fún àbí kọ́ńgò kan àbí kílò kan tó ń jọ́ kìí láti tún gbé kílò kẹtùn tó bá jẹ́ ẹlẹ́kẹta ó rí pé ó kún ọ̀fẹ́ wọn hmm, ah, ṣùgbọ́n tó bá ní kó wúlọ̀ bá ń fún ojoojúmọ́ kó tó débẹ̀ gẹ́lẹ́ ti máa sọ fún ọ pé ẹmu wa hmm. ah, tí kìí ṣe yí pé wọ́n fẹ́ ká fi zakatol fitiri sọ aláìní di ọ̀kánjúwà hmm. tó bá yẹ pé wọ́n fẹ́ ká fi sọ di ọ̀kánjúwà kan náà títọrọ agbè ni wọn ò bá sọ pé ká máa fowó yọ torí pé ṣùgbọ́n a fẹ́ kọjá sí pé aláìní ọjọ́ ọdún oní olódà hmm, èròǹgbà ìsìláàmù rẹ̀ wọn encourage aláìní wíkọ́ máa ṣàgbé káàkiri hmm. wọ́n kàfẹ́ kọjá sí pé ìjọ ọdún kọsájẹ̀ sí pé ìwọ náà lo ayé rọrùn tó bá ti dẹ̀yìn ọdún ṣiṣẹ́ rẹ ló kù mọ́sàgbé mọ́ ìtíṣẹ́ rẹ̀ àǹsọ̀ ni tábá wá ní ká máa fi owó yọ gẹ́gẹ́ bá àwọn kan ti rò ó tí wọ́n ti gbà wá látọ̀dọ̀ àwọn àfáà kan àtàwọn onímọ̀ kan gbígbé owó gan lọ dáa jù lákòókò sí sọ pé owó ọ̀dáa jù lákòókò sí oúnjẹ tó dáa láyé ànábì sallallahu alaihi wasallam tí ó تنازعتم في شيء فردوه إلى الله ورسول والرسول فردوه إلى الله والرسول الله نتا يبا تاكورا ين فإنه يبا سيرا wọn تأكبرا ين يما نفا كان نوع الإسلام yálà nǹkan ńlá ní nǹkan kékeré ni ò fárùdú ìlàlá fárùdú ìlàlá ni wà rọ̀rọ̀ tó Eh, ẹ̀yà àti ti padà sínú al-Qur'an ẹ̀sì padà sínú súnà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam eh, ẹ̀wájá lọ́nà súnà nàbí kasi bọ̀ sínú al-Qur'an ààrẹ ikú jẹ ní àti yọ qad aflaha man tazakka tazakka lọ́lọ́run wí ẹn tó yọ zakat tó yọ zakatul fitri zakatul fitri àwọn àlọ́ òpin bóò ni wọ́n ti wá máa yọ bí Qur'an ti gbé wá هنا عن حديث أبو سعيد الخدري كنا نخرجها في زمن النبي صلى الله عليه وسلم صاعا من طعام صاعا من طعام nígbà آه، تانا بن بلاي صلى الله عليه وسلم a máa صاعا من طعام صاعا من طعام آه، من طعام ló pè oúnjẹ oúnjẹ la fi wọ́n wá fẹ́ kájẹ́ náà àwọn oúnjẹ tán fi wọ́n jẹ wọ́n káàrà tọ́ àámù nà tamọ̀ oúnjẹ tá a máa jẹ ń gbà náà tó jẹ́ sí kò ń gan lóúnjẹ gbogbogbò o náà ni date hmm. dàbídùn dàbídùn a máa jẹ dáadáa ń gan lóúnjẹ wa alájẹ́ tó máa mú sí àtàlàfíà ni tó hmm. ń jẹ wa ni so nípa báyìí súnà nábì ló túmọ̀ قد أفلح من تزكى ó ní ìdíkó mú kíni wá kọ mẹ́rin wá tó nípa báyìí ayọ̀ zakatul fitri káyọ àwọn tá àmọ́ zakatul fitri fún àwọn náà ni gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ọkùnrin obìnrin ẹrú ọmọlúwàbí hmm. ọmọdé àgbàlagbà ọmọ kékeré kódà ọmọ tá a bí tàbí tàbí tó yẹ́ pé kódà wọ́n máa yọ zakatul fitri fún oyún tó wà nínú obìnrin hmm. eh, wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà nẹ́bí radiyallahu anhu pàápàá jùlọ Usman ibn Affan radiyallahu anhu wọ́n máa yọ zakatul fitri fún oyún hmm. eh, lẹ́fì mọ̀ pé nǹkan ńlá ní nǹkan yìí hmm. eh, à ń yọ zakatul fún oyún tí ò tí ì dáyé a sì mọ̀ bọ̀yá yóò yẹ gan tó bá dáyé àwọn yọ zakatul fitri fún wọ́n ní ká yọ zakatul fitri fún oyún àwọn tó bá wà lábẹ́ wa náà káyọ̀ sàkátọ̀ fìtìrì fáwọn náà ṣùgbọ́n mọ́ṣálà kan bẹ́ẹ̀ ni ìwádìí nínú bẹ́ẹ̀ pé ọkọ àti ìyàwó sọ́nà yẹn ni kí ọkọ báyàwó ẹ̀yọ sàkátọ̀ fìtìrì hmm. àbí bàbá tó pọ̀ àwọn ẹ̀rọ àti dàgbà ṣùgbọ́n wọ́n sáwà nínú ilé rẹ̀ ni kí ni wípé ìpìlẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ní agbára ni hmm. torí ni tọ́mọ bá ti gbọ́n tó sì lówó lọ́wọ́ fún ara rẹ̀ láti tọ́bá lóun fẹ́ dayọ̀ ọ̀dà púpọ̀ fún ju ká bá yọ lọ ìyàwó ènìyàn tó bá ń ṣiṣẹ́ tó ní change lápò tó bá yọ tiẹ̀ fún ara rẹ̀ látọwọ́ ara rẹ̀ ọ̀dà púpọ̀ jù fún ṣùgbọ́n kọjọ fún ara rẹ̀ náà ni ọ̀dá rẹ̀ torí pé jọsìn o náà lọ dá àwẹ̀ gbà fúnra rẹ̀ àbí wọ́n lọ gbà àwẹ̀ fúnra rẹ̀ kí ló tọ́ fún ayọ̀ zakatul fitri fúnra rẹ̀ náà eléyìí ni díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ zakatul fitri táwọn bàbá wa ń pè ní jaka adẹ̀sọ fún wa nínú ẹ̀kọ́ tó kọjá yí pé sísọ tí wọ́n pè ní jaka yóò fi yíwa pé kì ṣowó oúnjẹ la fi yọ eh, oúnjẹ la fi yọ ìntánàbí gbọ́yé làwọn bàbá wa lẹ Yorùbá náà gbọ́yé ìntánàbí mú wa náà ni àwọn bàbá wa lẹ Yorùbá náà mú wa ìntọ́lọ̀ ń pa wá láṣẹ náà ni àwọn bàbá àfá wa lẹ Yorùbá náà mú wa ni a fi pè ní jaka ẹni pé a máa yọ jaka jaka jaka àmà eh, ààrẹ eh, jaka jaka ṣùgbọ́n so nípa báyìí ẹ jẹ́ ká yọ zakatul fitri gbogbo mùsùlùmí òdodo tó ń gbọ́ mi ìdíkayọ̀ jáka ẹ̀yìn ìmáàmù ta kò sáké ẹ̀túbọ̀ tó sọ́ra mm, tẹ́nìkan bá wá gbé báyìí ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ àbí ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sọ fún pé sọ̀wọ́ amaláìní sọ̀wọ́ mm. eh, amaláìní tó lè gbé fún ni tẹ́ bá sọ bá ń fún lọ́dún yìí tó bá tọdún tí ń bọ̀ kò ní wá gbé báyìí mà eh, nílẹ̀ wá ń bíbà gbogbo iṣẹ́lẹ̀ kó lílè màmú lọ́rùn tàyáyá mm. ẹ̀wà jẹ́ òsínú eh, iṣẹ́ lè máa mú èsì báyìí àwọn nǹkan ńlá wà nílẹ̀ tẹ́lẹ̀ kí lè máa mójútó tó bá máa mójútó sàkáàtò lè fẹ́ lọ

Àgọ́ ní ọwà náà bí báyìí pé ànábì lọ gbókọ ọmọ kan jáde. Ọlọ́dún á fún lẹ́ran wá mú bọ̀ àlé. Ah. Sallallahu alaihi wasallam. Ẹ̀yìn àfá ẹ̀dàkùn ẹ̀bọ́ gbogbo rádàrádà tí a fi kọrin lọ́rùn ẹ̀bọ̀ kú. Tí a bá bímọ ẹ̀fún anímọ̀ràn tí a bá lókọ̀ wó lọ́dà ẹ̀fún alókọ̀ lọ́sọ nǹkan rẹ̀ hmm. bẹ́ẹ̀ náà tó bá gbé jákàwà sọ fún pé àṣíwọ̀ ah, ọmọ aláìní ni bọ́bá lóhun ọmọ ẹjúwèé kan fún kọ́ lọ gbé fún fún rẹ̀ hmm, ẹ̀yìn náà mọ́gbàgbà kú gbà mọ́ Eh, nípa báyìí lè ní ìlànà ànádọ̀ Muhammad sallallahu alaihi wasallam títà fi pàdé káwọn abẹ́ nínú àbọ̀ wa rahmatullahi wa barakatuh wa alaikum wa rahmatullahi wa barakatuh alhamdulillah alérò pé ẹ ti gbádùn ètò yín ètò wa láti bí ọgbọ̀n ṣẹ́jú sẹ́yìn láti ẹnu olùkọ́ wa àgbà fadilatu sheikh dr fadil nurudeen abiola alimam fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ẹ̀sìn islam lápapọ̀ àbí ń tó rú wa lójú nípa ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lénìí ẹ jẹ́ ká pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero six six two three one six eight seven àbí kí a tún pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero six eight six zero seven five nine nine bákan náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ilé ẹ̀kọ́ wa almadina international college níbi tí a ti ń kọ́mọ ní ẹ̀kọ́ alukur'an tí a tún wá gbàgbé ẹ̀kọ́ títí ayé ẹ jẹ́ ká pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08141333731 èyí ni fún olú ilé ẹ̀kọ́ wa tó wà nílùú òṣogbo bákan náà a tún lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08062896625 fún ẹ̀ka wa tó wà ní ìlú ìwó assalamu alaikum ورحمة الله وبركاته أهل السنة السنة والجماعة بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق oríire ti dé tó tọmọdé tàgbà tó ń ronú ilé ẹ̀kọ́ àtàtà tí wọ́n ti ń kọ́ni nípa ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ Islam pẹ̀lú èdè lárúbáwá tó yè kooro Institute of Ahlus Sunnah wal òní kí ẹ ká darí lọ àyíká àwọn dùn ún wo ó mú kí ẹ̀kọ́ wu àwọn olùkọ́ wọn dáńtọ̀ ẹ̀yẹn wo àwọn ọmọ mahad Ahlus Sunnah wal bí wọ́n ṣe ń fi èdè lárúbáwá dára t tó sì ń yọ kùlùlù lẹ́nu wọn. ilé ẹ̀kọ́ yìí yàtọ̀ sáwọn gbá àtú ilé ẹ̀kọ́ àṣà àjẹrà àpótí fi ń jókòó ná ọgbà gbòòrò kan. ní madu ahlu sunna wal jamaa. Ah. àǹfààní wà fún àwa àfẹsẹ̀ kéwú nípele bíi. tamuhidi ibtidai àìdáàdì ìsánáwì náà wà lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ náà ni sánáwì ò gbẹ́yìn. ilé ẹ̀kọ́ yìí àǹfààní wà fún sunday nìkan la àyè wà fáwa. ẹ kàn sí wọn sunna wal jamaa. area testing ground ìwó nípínlẹ̀ ọ̀ṣun tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero six eight one six zero five seven one. Mad Ahlu Sunna wal Jama'a Alukur'an àti Sunna Nabi àtẹ̀lé tiwa.